ẹ̀fún àbẹ́ẹ̀dì ọlọ́pàá yìí yìnbọn pa ìyàwó rẹ̀ àtọmọ ọdún kan tó ń tọ́ lọ́wọ́ lẹ́yìn náà ló para ẹ̀ títí dàsìkò tá a fi ń kúrò yìí jọ kàyééfì lọ̀rọ̀ ọkùnrin ọlọ́pàá kan olóògbé tẹ́ńbélání lìlúmẹ̀ ṣì ń jẹ́ fáwọn èèyàn pẹ̀lú bó ṣe yìnbọn pa ìyàwó ilé rẹ̀ olóògbé abona magaba ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ọmọ ọdún kan tóbìnrin náà ń tọ́ lọ́wọ́ lìlúmẹ̀ magabe lẹ́yìn náà lòun náà ṣẹ̀ṣẹ̀ wá yìnbọn pa ara rẹ̀ nínú mọ́tò kan tó gbé wá ọ̀rọ̀ náà sì ń ṣe gbogbo etí tó gbọ́ ní àhín ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lágbègbè Samora Michael nílùú Cape Town lórílẹ̀‐èdè South Africa níbi táwọn òbí ìyàwó ọlọ́pàá náà ń gbé lọ́jọ́ kẹwàá oṣù kẹrin ọdún yìí aláròye gbọ́ pé ó ti tó ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí tí ìjà ojoojúmọ́ ti ń wáyé láàrin tèmbélánì àti ìyàwó rẹ̀ nígbà tí ìjà náà kò tètè parí ló mú kí olóògbé àbónà tí í ṣe ìyàwó tèmbélánì padà sílé àwọn òbí rẹ̀ pẹ̀lú ọmọ ọdún kan tó ń tọ́ lọ́wọ́ ṣùgbọ́n ìgbà gbogbo ni tèmbélánì máa ń wá wá sílé àwọn òbí rẹ̀ tá a sì bẹ̀ pé kó tètè padà wá sílé káwọn jọ máa gbé papọ̀ gẹ́gẹ́ bíi tọkọtaya gbogbo ẹ̀bẹ̀ tí tèmílánì ń bẹ ìyàwó rẹ̀ yìí ẹ̀yìn etí ìyàwó náà ló ń bọ́ sí ọ̀sẹ̀ yìí ni tèmílánì wàá fìbínú lọ hu ìwà aláàbí fún un nílé àwọn òbí rẹ̀ ṣe ló fa ìbọn yọ sí i lójijì bó ṣe débẹ̀ ó sì yìnbọn fún ìyàwó rẹ̀ olóògbé àbúnà àti ọmọ ọwọ́ rẹ̀ lìlúmẹ̀ màgábé lẹ́yìn náà ló tún yìnbọn lu àbúrò ìyàwó rẹ̀ lẹ́yìn náà ni tèmílánì ṣẹ̀ṣẹ̀ tó yìnbọn para rẹ̀ mọ́nú mọ́tò tó gbé lọ sọ́dọ̀ àwọn àna rẹ̀ ọ̀hún ìyá ìyàwó abilékọ nozuko magaba tó gbà láti báwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé èmi gan ni tembelani kọ́kọ́ pàdé lẹ́nu géètì ilé wa ṣe ló ń mu sìgá mo sọ fún un pé kó má mu nǹkan tó mu wọnú ilé wa ṣùgbọ́n bí mo ti ṣe rí ojú rẹ̀ kò dáa rárá mo mọ̀ pé ó fẹ́ wá ṣiṣẹ́ láabi kan ni bẹ́ẹ̀ ni mo pariwo pé kí àbúrò ìyàwó tembelani tètè tilẹ̀kùn pa ṣùgbọ́n ṣe ni tembelani yìnbọn sójú kọ́kọ́rọ́ tó sì jálẹ̀kùn wọlé ó yìnbọn pa ìyàwó rẹ̀ olóògbé àbónà ọmọ ọdún kan tó ń tọ́ lọ́wọ́ àti àbúrò ìyàwó rẹ̀ lẹ́sẹ̀ ìyẹn kò kú ó ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba agbègbè náà báyìí ṣáájú àkókò yìí ló jẹ́ pé ṣe ni tìǹbìlánì fẹ̀sùn kan ìyàwó rẹ̀ pé ó ń yan àlè níta ṣùgbọ́n tí ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá ó tiẹ̀ ti fìgbà kan bá ẹ̀rọ kọ̀ǹpútà rẹ̀ tí wọ́n gbé fún un níbi iṣẹ́ jẹ́ rí ìyàwó rẹ̀ ló mọ̀nà tó gbà láti ra òmíràn padà nítorí dúkìá ibi iṣẹ́ rẹ̀ ni èmi pàápàá kò fara mọ́ pé kó fẹ́ Tèmíbélánì ṣùgbọ́n ọmọ ti wà láàrin àwọn méjèèjì yìí ni mi ò ṣe mọ nǹkan tí mo lè ṣe sọ́rọ̀ náà mọ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà malcolm poje tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé táwọn sì ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́ ó ní láìpẹ́ yìí làwọn máa jábọ̀ ìwádìí àwọn fáwọn aráàlú adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ̀nyín